oni as-salatu as-salatu fa innahu man bayya'aha fa huwa lima siwaha adiya ẹ mójútó sọlẹt ẹ mójútó sọlẹt nítorí pé ẹnikẹ́ni tó bá ti lè fi sọlẹt rárí kò sí tí ò ní tún fi rárí mọ́ nínú Islam ìdí ni wípé as-salatu yìí ẹ rí i pé ẹ̀ márùn-ún lọ́lọ́run bá ní ìjọsìn kan ni tó ṣe pé ó hàn gidi kódà sí káfíìrì wípé àwọn mùsùlùmí ẹ̀sìn wọn ni ká ṣe sọ̀láàtì tíyẹn bá wọn jẹ́ pé ń bá mójútó yóò rọ̀ ọ́ lọ́rùn pípọ̀ láti mójútó zakat láti mójútó ramadan kí ló dé nítorí pé àti zakat àti ramadan ẹ̀ẹ̀kan lọ́dún péré làwọn àyàfi àgbẹ̀ tóun dáko tó ṣe kó kéré oko ọ̀dàpọ̀ lórí ẹ̀mejì ẹ̀mẹ́ta lọ́dún ìkórè rẹ̀ wá jásẹ̀ ẹ̀mejì abẹ́ ẹ̀mẹ́ta òun tiẹ̀ bí bá ti ń kéré oko ní ọ̀mọ̀ zakat bí ẹ bọ́lọ̀ wọn wa ti sọ pé wa atu haqqahu yawma hasadihi ọjọ́ tẹ bá kéré oko ní kẹ́ yọ ẹ̀tọ́ ba nínú èrè oko tẹ kó gbogbo owó yòókù eléyìí tó wọ́pọ̀ jù ní lọ́dún máa bẹ́ẹ̀ náà ni sọ́mù Ramadan ẹ̀kan lọ́dún náà ni kátó wá pé hajj tó ẹ pé ẹ̀kan nínú ìgbésí ayé ni ẹni tí máa ń mójútó sọláàtì tí sọláàtì rẹ̀ ọ̀bá ti tẹ̀tì ìǹtọ́ dájú ni pé yóò lè mójútó àwọn ìjọsìn yòókù torí àwọn ọ̀pọ̀ ní ṣíṣe gẹ́gẹ́ bí sọláàtì ti ṣe pọ̀ ní ṣíṣe ẹ̀ẹ̀kan lọ́dún iná ni sọ́mù Ramadan ẹ̀ẹ̀kan lọ́dún iná ni zakat àyàfi zakati èrè oko tó yẹ kó gbogbo ìgbà tá a bá kéré oko lọ́tún ńlá yọ zakati tiẹ̀ lọ́tún. wàyí o hajj tó wá jẹ́ ìkànnì ìgbésí ayé léèyàn bá mójútó sọ̀lẹ́t yóò mójútó hajj tó jẹ́ ìkànnì ìgbésí ayé ọmọ èèyàn. ọ̀sọ̀lẹ́t ọ̀pàtàkì púpọ̀ ọ̀pàtàkì púpọ̀ mo rò bẹ́yìn náà ẹ̀ kúkú ń gbọ́ bẹ́ẹ̀ tiẹ̀ gbéde lárúbáwá ẹ̀ ó ní pé àsọláàtù lóore ju oorun lọ bẹ́ẹ̀ ni àsọláàtù lóore ju oorun lọ èyí fi sọláàtì ráre kéèyàn orílẹ̀ ayé gbé èyí fi sọláàtì ráre kéèyàn rí àlùkìyámà wọ̀ ẹni tó bá ti mójútó sọláàtì àwọn ni ó sórí rẹ̀ ìgbà tó wá jẹ́ pé sọláàtì ò ṣeé ṣe ṣáájú ká tó ṣèmára nítorí pé ìmára òní ò síwájú sọláàtì ìmára tá a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí ó ní í ṣe pẹ̀lú tọ̀hárọ́tùmínà hẹ́dẹ́tì wa taharatun min al-khabath ṣíṣe ìmọ́ra kúrò nínú ẹ̀gbin àti ṣíṣe ìmọ́ra kúrò nínú ìdọ̀tí taharatun min al-hadath níta gbàlérò pẹ̀lú ká ṣe ìmọ́ra kúrò nínú ẹ̀gbin òun náà ní ká ṣàlùwàlá àbí ká wẹ̀ ìwẹ̀ jánábà tàbí ìwẹ̀ háyò tàbí ntí máa dípò àlùwàlá àti ìwẹ̀ tá à ń sọ yìí ntí sì máa dípò wọn ni tẹ̀yẹ́mù mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ nípa gbogbo eléyìí jàmáà bákan a sì gbọ́dọ̀ mọ̀ nípa taharatu min al-khabath ká ṣe ìmọ́ra kúrò nínú ìdọ̀tí akramakumullah ìgbẹ́ ló yí wa lára àfi ká fọ̀nù náà ló fi jẹ́ pé mùsùlùmí ò lè lọ yàgbẹ́ kọ́mọ́tàbà bẹ́ẹ̀ náà ni tí ìgbẹ́ àbítọ̀ tó bá ń jẹ́ pé yí aṣọ wa àgbọ́dọ̀ lè rí mùsùlùmí bóyá fẹ́ ṣe sọ láti mẹ́ni àti ẹ̀fẹ́ ṣe sọ láti mẹ́ni ìsìláàmù ọ̀gbà ibi kẹ́ ẹ máa wá wò gbẹ́ràn kẹ́ ẹ wò tọ́ràn kẹ́ ẹ máa dànù. torí rẹ̀ mùsùlùmí ò bùkátà nìkan sì máa ti lẹ́kítọ̀ fún nípa àmọ́tótó nípa àmọ́ra pé ara ìsìláàmù gangan ni anabi sallallahu alayhi wa ó ní at ká tún mọ̀ nípa àwọn nǹkan kò ṣeé má ṣe ṣáájú ká wá lọ ṣe sọ̀láàtì nígbà tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn ẹ̀yà wa iná ni wọ́n mọ eléyìí àwọn lè rí pé ẹ kìí ṣe eléyìí lọ́yẹ kẹ́ ẹ bá wa sọ ṣùgbọ́n tá a bá wo agbọ́n agbọ́n kejì wípé púpọ̀ wà nínú àwọn ọmọ ẹ̀yà wa táǹdì jọ ń ṣe ìsìláàmù yìí ṣùgbọ́n tó ṣe pé àwọn ọmọ nípa gbogbo àwọn nǹkan tẹ́yìn wò ní nǹkan kéékèèké ọ̀hún ló ń sálù alábó láti kínní tí wọn ò tuntun ní béèrè ibi tó burú jù sínú èèyàn ọmọ kò sì ní béèrè torí ọmọ wo pé àti agbo àdúró òun máa béèrè pé bó la a bá ẹ àdúró òun náà máa béèrè pé bó la sálùwàlà Ànábì sallallahu alaihi wasallam sọ pé innama dawa'ul 'ayyi olóògùn náà ní àwọn sì ti pé láwùjọ tiwa yẹn wọn wọn ò sì ní wọn wọn ò ní torí di eléyìí báyìí kò sí tàbí wípé ká ṣàlàyé irú eléyìí ó pàtàkì nítorí pé yóò ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ó bá mọ̀ yóò ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ó bá mọ̀ torí de eléyìí báyìí ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wọ wa alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa omi nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá wípé omi à ń bùkátà láti mà nípa rẹ̀ omi tá a lò láti fi ṣàlùwàlá kìí gbogbo omi la fi ṣàlùwàlá akramakumullah bí èèyàn bá rẹ ẹ̀fọ́ sínú omi ẹ̀fọ́ yìí ọwọ́ á tó òrò sára omi ṣé a lè fi rú omi a lè fi sàlù alábí àbómi tíì tá a lè fi sàlù alábí ṣé omi ọbẹ̀ tá a fi sàlù alábí torí pé gbogbo ẹ̀ náà tá à ń pè lómi tá à ń pè lómi á rí i pé dájú sáká nǹkan kan tún kún èyí omi lásán àti là alómi ọbẹ̀ alómi tíì alómi wọn ti omi epo ṣé gbogbo eléyìí tá a lè fi sàlùwàlá bí a lè fi sàlùwàlá ìdínà agbọ́dọ̀ mọrú omi wo láàmà fi sàlùwàlá agbọ́dọ̀ mọrú omi wo láàmà fi sàlùwàlá torí de eléyìí báyìí omi tá a máa fi sàlùwàlá anabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ lóríṣiríṣi ọ̀nà nígbà tó sì jẹ́ pé ìlànà alukur'an àti sunna iná lè tó tiwa yìí báyìí ẹ ká mú báyìí kí ni ìdájọ́ ká fomi òkun ká fi sàlùwàlá ẹ rí i òkun omi kan ni tó ṣe pé ọ̀hán yọ omi kan sì ni tó ṣe pé ó máa ń rùn ọrùn tọ́lọ̀ wọn bá dá ma ǹjẹ́ a lè fomi òkun sàlọ́ aláàbá a lè fi sàlọ́ aláàbí bíi kéèyàn jẹ́ pé èèyàn ń rìnrìn àjò lórí òkun àsìkò sọ láti wá tó tá a lè bù nínú omi òkun ká fi sàlọ́ alá àbá lè bù nínú rẹ̀ àbí èèyàn ti ẹ̀ lọ sétí òkun èèyàn á bomi òkun ó fi ń sàlọ́ alá àbó tí ẹ bomi òkun lọ́lé olómi òkun lé o tún lómi kànga ńlẹ̀ olómi ẹ̀rọ ńlẹ̀ ṣé gbogbo omi kíní kejì kẹta náà la lè lò láti fi ṣàlùwàlá àbí ọ̀kan nínú rẹ̀ la lè lò a lè lò míì ẹnìkan ó bi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè nínú hadith abu huraira radiyallahu anhu ó ní ìrẹ anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń rìnrìn gborí òkun àá sì máa gbómi lọ́wọ́ omi tó ṣeé tàbá wá ní abẹ́ lo omi yẹn fún àlùwàlá ó ṣeé ṣe kọ́ tán kóńgbé ó sì máa gbẹ wá omi òkun ni òṣìṣẹ́ mu yìí báyìí tá a lè máa lomi òkun láti fi ṣàlùwàlá bí anabi sallallahu alaihi wasallam wa dáhùn ó ní huwa tahuru ma'uhu al-hillu maytatuhu ohun tó mọ́ tó ṣe é fọ nǹkan míì mà ń lomi òkun o kódà òkú ń bẹ́tẹ̀ rẹ̀ ń tọ́ tọ́ pé ká ni àwọn alimami Abu Dawud An-Nasa'i Ibn Majah At-Tirmidhi àwọn ni wọ́n gbé àdìsí jáde ó sì jẹ́ àdìsí tó so pé ó fẹsẹ̀ rìn lẹ̀ Ibn Khuzaymah àti Tirmidhi wọ́n sọ pé hadithun sahih tẹ́lẹ̀ bá yé wa eléyìí ń tọ́ka sí omi òkun kọ́ omi tó mọ́ni a lè lò fún àlùwàlá wa a lè fi ṣe àlùwàlá kódà òkú ń betí òkun ọ̀tọ̀ pé ká jẹ inú òkun náà ló kú sí òkú lọ́wọ́ àti àfi mú jáde ọ̀tọ̀ pé ká jẹ torí ẹ̀ omi òkun ẹ rí i pé kò yí padà lórí bọ́ọ̀lù ti ṣe dáa orí bọ́ọ̀lù ti ṣe dáa náà ló wà àjẹkòfin àdá lórí pé gbogbo omi tó ṣẹ́kù lórí bọ́ọ̀lù ti ṣe dáa irú omi bẹ́ẹ̀ ọ̀tọ̀ pé lò láti fi ṣe àlùwàlá wa bọ́bá sì ti tọ́ka lò fálò àlà ọ̀tọ̀ pé ká fi wẹ̀wẹ̀ jánábà àbí wẹ̀ hayo àbí wẹ̀ nifas àbí wẹ̀ jumu'a àbí ìwẹ̀ téèyàn wẹ̀ tó bá gba islam kódà a lè lò láti fi wẹ̀ òkú wa nítorí pé orí bọ́ọ̀lù ti ṣe dá lọ́wọ́ ǹjẹ́ tábà wá béèrè kàgà tá ń bẹ ládùúgbò tá a máa pọn kàgà yìí omi rẹ̀ àwọ̀ rẹ̀ ó gẹ́gẹ́ bíi àwọ̀ èédú ni omi ìdúdú àbí pípọ́ koko ló máa ń pọ́n bí àmà ǹjẹ́ àwa lè fomi yìí sálò àlàbí èyí àti màdáhùn rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé omi yóò yí padà lórí bọ́lọ̀ ń ti ṣe dáa ní bẹ́ẹ̀ ajẹ́ pé gbogbo omi tó bá ṣẹ́kù lórí bọ́lọ̀ ń ti ṣe dáa ńkọ́ ọ̀tọ̀ fífi ká lò ó láti fi ṣe ń tọ́ bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó bá ti tọ́ka fi sàlùwàlá tọ́tọ́ka fi wẹ̀ ọtọ́ ah, ah. ká fi tábà ó sì tọ́ ká fi fọ ìtọ̀ àbígbẹ́ tí bá ń bẹ lára àbí ara sọ wa àbáyé tá a fẹ́ lò eléyìí túmọ̀ sí wípé gbogbo omi tó bá ti ṣẹ́kù lórí bọ́lọ̀ ti ṣe dá nǹkan ọtọ́ pé ká lò akramakumullah ọlọ́run rọ̀jò láti sánmà òjò tọ́lọ̀ wọn á rọ̀ láti sánmà àwa wọn á gbé báàfù kalẹ̀ àfi gba omi òjò yìí omi tí wọ́n ń dà sínú báàfù wa tààrà ṣe ń bọ̀ látòkè inú báàfù ní dàsí kìí ṣe kó ti kọ́kọ́ bọ́ sórí páànù lé kó tó di sínú wa àwọn àṣàkíyèsí pé omi tọ́lọ̀ ń rọ̀ láti sámà yìí èsè pé ó ti ìdọ̀tí orí páànù dà sínú báàfù fún wa ó tààrà bí ṣe náà lọ́dà sínú fún wa àwọn àṣàkíyèsí omi yìí ó àmọ́ bọ́lọ̀ ń ṣe rọ̀ láti sámà ni wọ́n wá omi bẹ́ẹ̀ sàlù àlá ti mọ̀ dáhùn rẹ̀ a omi yìí sì sẹ́kù lórí bọ́lọ̀ ajẹ́ kí gbogbo omi tó bá ṣẹ́kù lórí bọ́ọ̀lù ti ṣe dá ńkọ́ á fi ṣe àlùwàlá á fi wẹ̀wẹ̀ jánábà á sì lò fún gbogbo nǹkan bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. àkàràmọ̀kùnmọ̀lá akérèmọ́bù odò kan ti ń san lọ lẹ́yìn ìkùlé wa akérèmọ́bù odò yìí báyìí àwọn èèyàn ń tọ̀ sí wọ́n sì máa yàgbẹ́ sí ṣùgbọ́n mi yìí máa sàn sísàn tó mi yìí ń sàn kọ́ ó ti sọ omi yìí dẹ̀ tọ́pa lè lò ó a lè lò fún àlùwàlá wa a lè lò fún wẹ̀ jánábà wa nǹkan táwọn kan rí dájú ni pé kìí ṣe pé ìtọ̀ tó lé sójú omi tẹ́nìkan tọ̀ là ń bù ó ẹ̀hìn á rí i pé omi yìí ń sàn ń sàn ń sàn nítorí pé sísàn ti ń sàn ń gbé gbogbo ìdọ̀tí lọ ń gbé tọ̀ lọ ń gbé gbẹ́ lọ èsì pọ̀ wàá bùgbẹ́ wàá lọ fi wẹ̀ wọ́n ní tómi bá ń ti ń sàn wọ́n ti èsì pọ̀ ọ̀gbẹ́dì omi ti ń sàn torí sísàn ti ń sàn ń dọ̀tun ń dọ̀tun ń dọ̀tún ìgbẹ́yìn ò jókòó síbẹ̀ kọ́ bàjẹ́ ìtọ̀yìn ò jókòó síbẹ̀ kọ́ bàjẹ́ ń ti gbogbo àwọn àdọ̀tí yẹn lọ ni bí ṣe ń dọ̀tún yun èyí tọ́jú ọ̀tún tí wàá bá bù ó lè lò. bẹ́ẹ̀ náà ni omi kan wá ń bi kan ewé wá ń wù lójú ẹ̀ bí ojú oró ojú oró yìí àbí òsínbàtà ń wù lójú omi ọ̀ wá bẹ̀rẹ̀ sí ní toro sójú omi ó yí àwọ̀ rẹ̀ padà tá a lè lò àbá lè lò wọn náà ti mọ̀ pa alẹ́ lò ó torí kìí sèyàn lọ́dẹ ewé síbẹ̀ ọlọ́run ọba ló méwé máa hù bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe dànù tó eléyìí ọ̀bomi jẹ́ á bomi yẹn á lò fálò àlá á sì lò fáwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìjọsìn. ọ̀dà tó bá jẹ́ pé àwa làwa jáwé bọ́yọ̀ ewé dógóyàrò àbí ewé igi máńgò làwa jà la sójú omi tí ò sí ewé ń bẹ̀ tẹ́lẹ̀ tá a lè lorú omi ìbálòwàlá rárá o torí báwa la yí padà báyìí ọwọ́ wa lọ́gbà bàjẹ́ tó bá ti jẹ́ pé èèyàn ni lọ́ba da nǹkan kan sómi tómi ti yí padà a lè lorú omi bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé irú omi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí ìwọ lọ ọmọ ọmọ dayọ̀ sínú omi ọmọ ọmọ dayọ̀ sínú omi omi wa ti pọ̀ hàn yọ̀ so tá a lè lorú ẹ̀ àgbọ́dọ̀ lò nítorí kọ̀sádédé yí padà èèyàn ló yí padà eléyìí yóò wá lọ sórí omi ẹ̀rọ omi ẹ̀rọ tí wọ́n ti ránṣẹ́ sáwọn èèyàn láwọn ilé wọn bọ́ bá yẹ pé máa ń ṣiṣẹ́ á rí i pé omi ẹ̀rọ nígbà míì àwọn òṣìṣẹ́ lé omi yẹn wọ́n máa ń fògùn fọ omi nígbà míì nítorí kọ́mọ́bà sí àwọn táwọn tí àti àwọn kòkòrò burúkú tó dúró lè rí tí èèyàn wá mú mọ́mi tó fi di pé oríṣiríṣi àrùn jẹ̀funjẹ̀fun jẹ̀dọ̀jẹ̀dọ̀ yóò di kókó síyàn nú so ẹ rí i pé bí ṣe ń pa àwọn kòkòrò ń tọ́ da nì ṣùgbọ́n lágbọ́n ká fi sẹ̀sìn ẹ̀ máa ṣàkíyèsí omi kìí ká ṣe pé wọ́n ti omi ránṣẹ́ láti ẹnu ẹ̀rọ lọ́wọ́ àmọ́ lò sálìsẹ́ náà ló ti wá ní. wàá ṣàkíyèsí nítorí pé tó bá da àwọn oògùn yẹn sí bí chloros yẹn ó lè ti papọ̀ jù lọ́nà tó ṣe pé omi ọ̀hán chloros yẹn tó bá tọ̀ wò bákan náà oorun rẹ̀ yóò jẹ́ tiẹ̀ so àwọ̀ lè má yí padà so a sì ti mọ̀ pé tó bá ti jẹ́ pá yí padà ṣẹlẹ̀ látàrí ntọ́mi ìyẹn ṣe ni kọ̀tọ́ káfíńrọ̀ omi bẹ́ẹ̀ ṣàlùwàlà kọ̀ bá jẹ́nu ẹ̀rọ ló ti dà torí ẹ̀jẹ̀ ká dín mọ́ lábẹ́ òfin ọlọ́run gbogbo omi tá a bá lò fún àlùwàlá kò gbọ́dọ̀ jẹ́ omi tó ṣe pé àyípadà bá àádùn rẹ̀ àyípadà ò bá àwọ̀ rẹ̀ àyípadà ò sì bá òórùn rẹ̀ nǹkan mẹ́ta yìí a gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ lára omi yóò ṣẹ́kù lórí bọ́lọ̀ ti ṣe dáa kò ní í sí nǹkan kan tó yí padà ńlá tó lè lò fún àlùwàlá àbí ìwẹ̀ àbí nǹkan kan nínú tá a máa lo omi fún lábẹ́ òfin ṣẹ̀ríyà. akramakumullah tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé ìgbà míì àlè gbómi kalẹ̀ àbí ká tiẹ̀ gbómi láti inú drum àbí láti inú kòkò tó bá gbé kalẹ̀ ẹ wọ́n á rí bí òróró bí òróró lójú omi yẹn ẹ rí bí kerosene lójú omi yẹn bí petrol lójú omi yẹn tó omi báwọn ǹjẹ́ a lè fi sàlùwàlá bí a fi sàlùwàlá o nítorí pé àwọ̀ rẹ̀ ti yí padà tó bá sì jẹ́ pé bí òróró bí epo bí kerosene iná ní bá ń bẹ ní ojú omi o kò sí tàbí ṣùgbọ́n ipò oorun rẹ̀ náà yí padà àádùn rẹ̀ náà sì tún yí padà tó torí ẹ̀ omi tí ọ̀kan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti yí padà fún kọ̀tọ́ká lóru rẹ̀ láti fi ṣe àlùwàlá òjọ̀mọ́ kọ̀tọ́ká lóru rẹ̀ láti fi wẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ omi tó mọ́ pọ́nbélé tí wọ́n bá sọ fún mi yóò jẹ́ pé òun náà ni gbogbo èèyàn tọ́ka sí pé omi lélẹ́yìí àmọ́ omi tó ṣe pé òróró ó lé lójú ẹ̀ epo ó lé lójú ẹ̀ wọ́n ti pè gbogbo orú àwọn kerosene ó lé lójú ẹ̀ ìdáhùn yẹn sọ ni pé omi tí kerosene ti dà sí omi tí epo ti kàn sí omi tó ṣe wípé pẹtiróòlù ń bẹ lójú ẹ̀ tòun torí a lórí eléyìí fún àlùwàlá àbí nǹkan kan tó ní í tẹ bá ní kí ni ìyàtọ̀ sí ń bẹ láàrin omi òkun ní pé at'omi àti omi tó yẹ pé àwa la màámà da iyọ̀ sínú ṣébí méjèèjì lọ́hàn yọ̀ bàbá tiẹ̀ tún gan rí i pé táwa kan dayọ̀ sí yìí báyìí ó tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tòkun nítorí pé kìí ṣe pé tòkun kàn hàn yọ̀ lásán ó tún máa so ẹ wá ní kí ló a lè lo eléyìí tó ń ti pọ́ hàn yọ̀ tó ń ti pọ́ tún rùn a lè lo eléyìí torí pọ́ bá kàn hàn yọ̀ a sọ pé eléyìí omi òkun kò yí padà lórí bọ́ọ̀lù ti ṣe dà àmì eléyìí tí ìwọ dayọ̀ sí ó ti yí padà kúrò lórí bọ́ọ̀lù ti ṣe dà nítorí pé ìwọ lọ sọ di orísun mi yàtọ̀ sí tòkun ẹnìkan kọ́ lọ sọ di bó ṣe wà bí ìbá ṣe pé orí bọ́ọ̀lù ti ṣe dà lọ wà. àmọ́ wọn ń pè kankan nínú fíkò ìsìlámì ní alaqatul mujawara wa alaqatul mukhalaqa àjọṣepọ̀ eléyìí àbí àjọṣepọ̀ eléyìí tó dá lórí pé wọ́n lù pọ̀ mọ́ra wọn. òfin ṣẹ̀rí àsọ yìí pé alaqatul mujawara ghayru mu'athira wa alaqatul mukhalata mu'athira. wọ́n ní àjọṣepọ̀ tó yẹ kó ní í ṣe pẹ̀lú wípé wọ́n jọ múlé tira wọn kìí lapa níbi mọ́lù àmọ́ àjọṣepọ̀ tó ní í ṣe pẹ̀lú wípé ó lù pọ̀ mọ́ni ó máa ń lapa níbi ọ̀gbọ́dọ̀ ló. Oh, àpèjúwe ẹ rí iyọ̀ tẹ́ sọ pé omi òkun hàn ẹ rí òórùn tẹ́ sọ pé omi òkun máa ń rùn àjọṣepọ̀ tó wà láàrin omi òkun àtòórùn yìí àjọṣepọ̀ tó wà láàrin omi òkun àti iyọ̀ yìí àjọṣepọ̀ jíjọmúlé tira wọn ni ìjọmúlé tira wọn yìí báyìí kò bà omi jẹ́ torí pé bọ́lọ̀ ti ṣe dómi òkun bẹ́ẹ̀ ọ́ dà tiyọ̀tiyọ̀ ni bó ti ṣe dá omi òkun bẹ́ẹ̀ ọ́ tòórùn tòórùn rẹ̀ ni ṣùgbọ́n èyí tẹ̀yìn dà sínú omi ẹ̀yin lẹ lù nǹkan tí ìsàrò omi papọ̀ mọ́ mi àjọṣepọ̀ lúlúpọ̀ nù àjọṣepọ̀ lúlúpọ̀ a máa lapa àjọṣepọ̀ amúlétìrẹ ni kì í lapa ó lè bàa tún yé nígbà tó mi wà lórí bọ́lọ̀ ti ṣe dà àwọn àlọ́ já ewé eh, ojú oró àwa fúnra ara wa la wá mọ̀ sọ sínú dúrọ́ọ̀mù tá a pọnmi sí so ojú owó yìí ọjọ́ oró yìí ọwọ́ á yí omi tó wà nínú dúrọ́ọ̀mù padà gẹ́gẹ́ bí tí ṣe máa yí padà nígbà tó ń jọ wà láyè kan náà lórí omi so tá a wá lè lo eléyìí ní ìtàn àbá lè lò ó ká fi sọ pé ah ń gbọ́ yí padà lọ́nà ibẹ̀ lò kí ló dé tàn ní lòmbi àgbọ̀dọ̀ lòmbi nítorí pé ìwọ lọ màmá lọ já wa lọ sọ sínú omi bì àjọṣepọ̀ wọn wá di ti lílù pọ̀ kìí ṣe àjọṣepọ̀ mímúlẹ̀ tirẹ̀ ni mọ́ ìmúlẹ̀ tirẹ̀ ni ni kìí lapa tí ò sínú pé má lò àmọ́ lílù pọ̀ òun ṣe sábà bí pọ̀ gbọ́dọ̀ lò lábẹ́ eléyìí báyìí tàbá wa pọnmi sínú àmù àbátí ẹ̀ wá pọnmi sínú dúrọ́ọ̀mù àbátí ẹ̀ pọ́n sínú bọ́kẹ́tì ọwọ́ àtúnjọ mélòó àwa fura rí wípé omi yìí ti yí padà omi tá a pọn dáadáa yìí gbogbo àwọn táwọn ti ti kúnnù rẹ̀ omi ti di pé ó ń rú àwọn nǹkan tí èyí sára rẹ̀ ti kó sínú ẹ̀ tá a lè lò àbá a lè lò lábẹ́ òfin ṣẹ̀ríà a lè lò nítorí pé lẹ́yìn àwọn máa ń pè ní máa ń ẹ́sìn omi tó jẹ́ pé ibi tó wà òun náà lọ lápá lára rẹ̀ èyí ṣe pé nìkan kan lọ́ọ́ sí irú omi bẹ́ẹ̀ a lè lò torí rẹ̀ omi tẹ́ pọ́n sínú drum abẹ́ pọ́n sínú kòkò tẹ́ẹ̀sì mọ̀ lẹ́sọ̀dọ̀ títí abẹ́lòmíì ẹ lè lórú omi yìí láti fi ṣe ń tọ́ bá ní í ṣe kò sí wàhálà nínú ilé yìí torí ẹ̀ omi tá a máa lò fún àlọ́ aláwa a gbọ́dọ̀ jẹ́ omi tó mọ́ tóun náà sì lè fọ nǹkan míì mọ́ omi tó yẹ pé ẹ̀gbin ò sínú ẹ̀ ìdọ̀tí tó sì lè yí padà kọ̀ bọ́ sínú ẹ̀ tó bá wá jẹ́ pé ìdọ̀tí kan ọba kó sínú omi ìdọ̀tí yìí kìí sì ṣe ẹ̀gbin bíi ká pé ọṣẹ ó kó sínú omi àbí nǹkan míì bíi kerosene bíi petrol eléyìí báyìí a nílò fàlù aláwa ṣùgbọ́n a lè lórí omi bẹ́ẹ̀ láti fi fabọ́ láti fi fọṣọ lópin ìgbà tó bá ti pé kerosene pẹtrólù tọ́wọ́ à ń bẹ̀ yìí àtọ́sẹ̀ yìí nígbà tá a bá ti fi fọ abọ́ tán a tún sínú dáadáa pẹ̀lú omi míì tí ò nírú àwọn nǹkan wọ̀nyí nú torí pa ọmọ bàtí rẹ̀ létí lópin ìgbà tó bá ti ṣe bá burú àmọ́ tó bá pẹ̀ gbin lọ́ba kó sínú rẹ̀ bí ìgbẹ́ bí ìtọ̀ a gbọ́dọ̀ bí ìgbẹ́ bí ìtọ̀ a gbọ́dọ̀ rẹ̀ láti fi ṣàlùwàlá a gbọ́dọ̀ lóru rẹ̀ láti fi wẹ̀ nítorí pé omi tí ẹ̀gbin bá ti kó sínú ẹ̀ tó sì yí àwọ̀ rẹ̀ padà tó yí òórùn rẹ̀ padà tó yí adùn rẹ̀ padà ọ̀ràn àyàn ni pé ká dànù a gbọ́dọ̀ ló fẹ́sìn a sì gbọ́dọ̀ ló fásà a gbọ́dọ̀ fómi ìgbẹ́fọ́sọ a gbọ́dọ̀ fómi ìtọ̀rọ̀kà torí ẹ ẹ̀sìn islam ni ọ gbọ́dọ̀ ló fún un mo rò pé lọ ń gbọ́ yẹn o lè gbọrú o lè ríru eléyìí o lè bá pàdé níbikíbi tí ì bá ti ní islam ó tún sọ fún ọ lórí irú omi tó lò tó tún fi dáná ọkà la ilaha illallah ó tún sọ fún ọ lórí irú omi tó máa lò láti fi po tíì gbọ́dọ̀ ti fẹ́ ríru eléyìí tí ì bá ṣe ní Islam èdè inú tó jẹ́ pé Islam ó ń gán lọ́nà ṣùgbọ́n problem tó ṣẹlẹ̀ nípa àwọn tí ń ṣe wọn ò mọ̀ ń parí wọn ò mọ̀ ń parí wọn kàn ṣe ní wà darúkú náà ni tómi ẹ̀gbín bá wá wà tó ṣe pé a rí adama wípé ẹ̀gbín lélẹ́yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ lórí omi ọ̀hún fún àlùwàlá wa a gbọ́dọ̀ lò fún ìwẹ̀ wa ṣùgbọ́n kòkò yìí báyìí omi ń bẹ́ẹ̀ mẹ́ àwọn àmọ̀ yìí pé ìgbà tí ọmọ kan tó gbé kó ìtọ̀tọ̀tọ̀ tó gbé sókè ìtọ̀ yìí dànù lọ́wọ́ rẹ̀ ìgbà tí ìtọ̀ tó dànù lọ́wọ́ rẹ̀ tí ó ṣe ọ̀ta ọ̀ta síwájú ta sẹ́yìn ìgbà tó ta síwájú ta sẹ́yìn a mọ̀ dájú pé apá kan nínú rẹ̀ ta sínú kòkò tó mi wà omi sì kúnnú kòkò ṣé àwọn àpè nígbà tí ìtọ̀ yẹn tó ti ta sínú kòkò kòkò ọba àjẹ kómi tó wà ń bẹ̀ kún a gbọ́dọ̀ lórí omi ń fálùwà lábí a gbọ́dọ̀ lórí omi fún wẹ̀bí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ló fún àwọn nǹkan wọ̀nyẹn lópin ìgbà tí ìtọ̀ ń bá ṣe sábàbí tí òórùn omi yẹn ó yí padà tàbí àwọ̀ rẹ̀ tàbí ìtọ́wò rẹ̀ àmọ́ tó mẹ́tẹ̀ẹ̀ta wọn bá ti yí padà kò sí ní tó ní ká má lò nínú òfin ṣẹ̀ríya kò sí tó ní ká mọ̀ ká má lò nínú òfin ṣẹ́ríyà pẹ̀lú ìtumọ̀ sí pé ẹ mọ̀ ṣàkíyèsí tí omi tẹ́ fẹ́ fi ṣàlùwàlá tí omi tọ́ mọ́ ni àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà bẹ́ẹ̀ sì ni títọ́wò rẹ̀ yí padà ìsìláàmù wa kò gbà pé kómi kan dágún káwọn wa lọ tọ̀ síbẹ̀ ìsìláàmù ò pé kómi kan ó jẹ́ omi adágún káwọn wa lọ tọ̀ síbẹ̀ nítorí pé omi yẹn ó ṣeé ṣe káwọn kan wọ́n máa wá bu omi yẹn kí wọ́n máa bò mu àbí kí wọ́n máa fi wẹ̀ àbí kí wọ́n máa fi ṣe ọ̀kan nínú nǹkan tí èèyàn máa fomi ṣe tí wọ́n bá ti wá tọ̀ sí ọ dájú pé tí wọ́n bá ṣépè fún àwọn òní ṣàdúrà fún ìsìláàmù ọ̀gbà bẹ́ẹ̀ má ba nǹkan jẹ́ wọ́n náà tó ṣe tó fèrè báyìí bẹ́ẹ̀ ẹ̀sùn àhíhà ẹ má jẹ́ ni tí wọ́n máa jẹ́ tí ọ̀yà òbí lẹ jẹ́ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti túnlẹ̀ sí ẹ má ba nǹkan jẹ́ kódà gan ìsìláàmù ọ̀gbà wípé tómi bá jẹ́ omi tó dágún kọ́ ọ̀tọ̀ sínú rẹ̀ kó tún wá máa wẹ̀ sínú rẹ̀ bí irú báàfù tí wọ́n máa ń ṣe sí àwọn ilé ìwẹ̀ ìgbàlódé pẹ́ẹ́kì yẹn lè ti pọnmi sínú rẹ̀ tí ó kún dẹ́dẹ́dẹ́ èèyàn tún wá máa tọ̀ sínú omi gẹ́gẹ́ bí ìṣe àwọn ọ̀bùn yóò tún wá dúró nínú báàfù yẹn yóò tún máa wá wẹ̀ sínú omi ìtàn bí kò sí omi ṣáwà kọ́ máa wá dá síra rẹ̀ lórí pé kò kúkú sítọ̀ lára omi tí ń dà sóun lórí bí ọba sítọ̀ lára omi tí ń dà ọ lórí ọ àgbàgbé pórí ìtọ̀ ló dúró ni inú ìtọ̀ lọ wà ṣébó omi tí wọ́n ti tọ̀ sí òun inú rẹ̀ náà ló sì dúró èwo láyé káyé ayé fàmílétè kí n omi tó dágún kó omi yìí náà lẹ̀ tún wẹ̀ kò sí tó burú lábẹ́ òfin kọjá ọkọ àtìyàwó wọ́n jọ wẹ̀ papọ̀ kò sí ní tó burú ìwẹ̀ jánábà ni àbí ìwẹ̀ ni nítorí pé òfin ṣẹ̀ríya ó fi hàn wá ó ní kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó rẹ kò sí ìhòhò kan láàrin ọkọ àtìyàwó rẹ torí ẹ láti rí nínú hadith wípé ìyá ńlá wa Aisha radiyallahu anha bẹ́ẹ̀ náà ni Ummu Salama àtàwọn ìyàwó ànábì àwọn àdìsí wa tó fi hàn pé wọ́n máa jọ wẹ̀ wọ́n máa jọ wẹ̀ èyí tó wá gbé wa lọ síbi ni pé ǹjẹ́ omi táwọn fi ń wẹ̀ ọ́n ṣé omi lè obìnrin lè lo omi kù fọkùnrin kàtẹ́ ìgbéyàwó rẹ̀ lọ́kọ́kọ́ lọ wẹ̀ tó lè lo omi sẹ́kù fún ọ kí wọ́n lò nígbà tí ẹnu àwọn olùmọ́kò pé ọkọ ó lè lo omi sẹ́kù fọkùnrin bó tilẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ anábìlọ́kùnrin ò fi omi tóbìnrin lò sẹ́kù wẹ̀ obìnrin ò fi omi tọkùnrin lò sẹ́kù wẹ̀ tó ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé tí obìnrin bá lo omi tí ọkùnrin lò sẹ́kù ọtẹ pẹrẹ tí kọkùnrin ó lo èyí tóbìnrin lò sẹ́kù ṣùgbọ́n àwọn àdéhìí ló wá lóríṣiríṣi tí ọ̀rọ̀ yẹn fi wáyé èyí tó kẹ́yìn nínú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni pé kò sí ní tó burú kọkùnrin ó lo eléyìí tó sẹ́kù nínú omi tíyàwó rẹ̀ lò kù bẹ́ẹ̀ bí ò ṣe burú kóbìnrin náà lo omi tọkọ rẹ̀ tó lò sẹ́kù eléyìí a lè lo àwọn omi yìí báyìí tó tí a bá wá wò ó kí ló tọ́ka sí hadith abdullahi bin abbas rabi radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam kana yaghtasilu bi fadli rabi radiyallahu anha akhrajahu muslim wala nabi sallallahu alayhi wa sallam an ń lo omi tí maymuna bá lò sẹ́kù kí máa lo omi tí maymuna bá lò sẹ́kù eléyìí túmọ̀ sí pé tíyàwó rẹ̀ bá lo omi sẹ́kù wọn náà lè lò láti wẹ̀wẹ̀ jánaba tí wọn náà bá lò sẹ́kù wọn náà lè lò láti wẹ̀wẹ̀ jánaba kò sí ní tó burú mbẹ lílò tó lò kọsọ dẹgbin lílò tí wọn náà lò kọsọ omi yẹn dẹgbin wọn lè lò ètò sẹ́kù lọ́dọ̀ tiẹ̀ wọn náà lè lò ètò bá sẹ́kù lọ́dọ̀ tiẹ̀ ọlọ́wọ́n kó tó bọ̀ sí àlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa fọ́nrán wa lọ láti máa tẹ̀lé ìlànà alukur'an àti sunna wasalaamu wa rahmatulahi wa barakatu.